four years ago lèmi àtọkọ me Mr. Smith latin date we got married a month after iṣẹ́ gbé wá sílùú wọn here we are kí la débi bàí fún ìyọkọ me. We should move in. I want to go. làwọn ń gbélé ilé ló tóbi tó báyìí ká moving àwọn àtọmọ ọ̀dọ̀ wọn pé pé ǹjẹ́ wọ́n pé yeah fine I told my guy nothing bad I'm moving. kí la moving fún guys Be truthful. Emma wa bias, oh, please don't be bias. Kí ló, look, just look at me, guys. Whoa, look at me. Look at me. Look at me. Kilo, ló Murami. See mi. coming, so mi sọ pé mi ò lè wọlé lọ sọ́jà. Jide, what? dẹ̀ jẹ́ pọ́nmọ́ ẹ̀ ló kọ́ mi ní everything everything the child wanted.